أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي واجعل لي وزيرا من أهلي هذا كي نسبحك كثيرا ونذكرك كثيرا إنك كنت بنا بصيرا قال قد أوتيت سؤلك يا موسى بسم الله الرحمن الرحيم أحل لك الليلة الصيام

أنتم عاكفون في المساجد تلك حدود الله فلا تقربوها كذلك يبين الله آياته للناس لعلهم يتقون بسم الله الرحمن الرحيم وحل لكم ليلة الصيام الرفث إلى نسائكم هن لباس لكم وأنتم لباس لهم علم الله أنكم كنتم تختانون أنفسكم فتاب عليكم فتاب عليكم وعفى عنكم فتاب عليكم وعفى عنكم فالآن باشروهن وابتغوا ما كتب الله لكم وكلوا واشربوا حتى حتى يتبين لكم الخيط الأبلغ من الخيط الأسود من الفجر ثم أتم الصيام إلى الليل ولا تباشروهن وأنتم حاسدون في المساجد لتعبدوا الله فلا تقربوها كذلك يبين الله آياته للناس لعلهم يتقون أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أمره ونفسه ونفسه بسم الله الرحمن الرحيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت علام الغيوب إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته ní ìtẹ̀síwájú tẹ̀síl eléèkìlá bá lọ. Àwẹ̀ Ramadan ó di mẹ́wàá lẹ́bí. Tẹ̀síl wá sí episode 5. Àbẹ̀lọ́ Allahumma ja'alil Qur'ana hujjatan lana la alayna. Ọlọ́run tó Kùránì ní àwùjáre dáadáa fún wa. Mọ́ ṣe ní ìbàlẹ́jọ́ lé wa lórí malamu mọ́nbẹ̀ wa pẹ̀lú wa ní ṣókí a ti lo àsìkò tó pọ̀ lórí àyà wa èdè àti 187 ṣùgbọ́n àti ìparí àyà 187 mi jẹ́ nínú táà máa ń ṣe a máa ń yọ mọ́ yúsàfáàbù nínà àyà kí làwọn àǹfààní tààrí bìmú nínú àyà a máa ń yọ láti inú tẹ̀síru bàbá wa sheikh alàlámà Muhammad bonitoli alùsẹ̀lẹ̀ a máa ń wo kí làwọn àǹfààní what are the lessons derived torí pé gbà ní ìbéèrè bá ka ọ̀rọ̀ ọlọ́run táà tún wo ìtumọ̀ rẹ̀ èèyàn ní bùkátà sí àgbóyé kí lè gbọ́yẹ ká gbọ́yẹ ń bẹ̀ ààyẹ̀wò gẹ́gẹ́ bí àfà wa ṣe sọ́lẹ̀ àlùsè ilé gẹ́gẹ́ bí wọ́n ṣe yọ jáde nínú tẹ̀síìrì wọn tẹ̀síìrì ibi òbí ilé ìgbẹ́ wájú mi bọ́ọ̀lù tù òun làwọn arí àbáǹkà lọ wà. a ti ṣàlàyé pé nípìnlẹ̀ Islam ààwẹ̀ tí wọ́n gbà ọkàlì ọkàlì ààwẹ̀ tí wọ́n gbàgbà yẹn ó lè ju ìgbàgbà yẹn bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n lọ́n padà sọ́ di ìrọ̀rùn lọ́lọ́run ṣe ní ìrí ìdùnlọ́rùn bí ọmọlè ní tọ́rọ wà láàájú rí ìdùn bí ọmọlè àìsàn ààwẹ̀ bá ní ẹgbà kìí fẹ́ pààyàn ní ẹkú ọlọ́run òfin làlákún láìláta síyá mi àrọ́pàtù ìlànà nà bá tún làkún wà á tó lè bá sọ́là òun dé parí àyà ni ọlọ́pàdà yọ̀ǹda fún àwọn sọ̀hábà àti gbogbo àwọn ará ayé náà pé tá a bá gbáwẹ̀ tá a láti ẹ̀yìn mọ́gíríbì tí ó fi dìgbà tí àlùfájà yọ yọ gbogbo nǹkan tí òfin ti hàláàlù fún wa ó ti di halal eléyìí tó ká dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run lórí ẹ̀ tí ó di àwẹ̀ 24 hours mọ́ ìyẹn nìkan tó wá kọ́ wá àfa áńkó àwọn sọ̀háábà tọ́já sí pé wọ́n ti ní àwọn àyè kan tí wọ́n ti ṣe àṣìṣe ọlọ́run lóhun forí dì torí wọ́n tó jẹ́ akẹ́kọ̀ọ́ wọn àbáwà ìfẹ́kọ̀ọ́ farabalẹ̀ ááyà yìí wà nínú ááyà tó ń jí ó yé wa pé àwọn sàábé wọ́n jẹ́ àpọ̀tẹ́mẹ́ àti ẹ̀ wà láì wọ́n yàtọ̀ ọba ti lè rí ẹnìkan ibi àwọn sọ̀háábà tí wọ́n ti àbùṣe lórí ẹ̀ kìí ṣe pé wọ́n máa máa bẹ̀ẹ́ ṣe lọ wọ́n máa máa bẹ̀ẹ́ ṣe lọ ṣùgbọ́n ni wọ́n láàbí ah, àkùnrin kí a lè lé ilé ìsìn ẹ̀yìn mágírídì èèyàn gbọ́dọ̀ súnmọ́yàwó èèyàn mọ̀ sí èsì láàrin mágírídì sí ṣáì nìkan tó bá ti lè bẹ̀yìn ṣáì àbẹ́ èèyàn ti sùn kó rọrùn ma aláwọ̀ kọ̀ọ̀kan nù wọn tó jẹ́ pé wọ́n sábì ṣe ọlọ́run wá ní wá àfà àǹkọ́ èmi ò níbi kankan náà Kùránì tọ́lọ́run ti wá sọ pé èmi àti ẹ ọlọ́run lòun borí dé wa wà lẹ́yìn mi ṣùgbọ́n àwọn sàádé ààyè pọ̀ tọ́lọ́run ti ní wà àfà àǹkọ́ èmi ọlọ́run mo ṣe kí ni o mo forí dé yìí níta fẹ́ lò bẹ̀ ni pé àwọn tọ́lọ̀ ń fi orí jù èyí máa ń sọ ìsọkúsọ fálàmùsọ lábà tó ta àwọn tọ́lọ̀ ń bá ti orí jù ẹn tí bá ń sọ ìsọkúsọ nípa àwọn òun ní ó jí àlọ́dọ̀ ọlọ́run ọlọ́run sọ pé òun forí jù èrè kọ̀sọ́kọ̀ òun forí jù wọn ṣùgbọ́n àwọn sàábé ọlọ́run lóòrùn forí bí wọn òun ṣe kí ní òun forí bí wọn ìyẹn nìkan tó wá kọ́ ọlọ́run ní ńgbà mo bí èyí falhan bá ṣe rú náà wá bí tàbí kàtàbà lọ́rùn lákọ́ ìta ní ẹmọ́ ṣe tẹ́lẹ̀ àwọn ẹ tó lè máa tọrọ àwọn ọmọ alálùbáríkà lọ́dọ̀ ọlọ́run ọba àlejò ọlá ọlọ́run wá ló wà kúlù wà ṣọ́rọ̀ ó ti di àlàálì fún yín ẹ lè jẹun láàrin Magrib tálùfàjáre ó fi yọ ẹ sì lè mú ẹ lè mú jẹjá ti lọ́bá wì ẹ mú five alive ẹ mú mọ̀tínà ẹ lè jẹ bisikíìtì tó ẹmọ ápù bó wù ní ẹjẹ ọlọ́run yọ̀ǹda fún wa tá a bá ti lè di pé òòrùn wọ̀ tálùfàjáàrí fi wá yọ ní ọjọ́ kejì ìgbà wo wá ni a lè jẹun app student ọlọ́run lo àwọn ọ̀rọ̀ kan ìmọ̀ kan bẹ bá máa kọ́ lé eke ilmul balaga sórí lọ́jọ́ ọmọ lítírẹ́tọ̀ tẹ́yìn ọmọ áàtì máa ń kọ́ ó ní bí èèyàn ṣe máa ń lo ọ̀rọ̀ literally tó ọba ara wọn tí wọ́n mọ̀ nípa èdè àwọn tó bá jẹ́ language expert ó ní bọ́n ṣe máa ń lo ọ̀rọ̀ ọlọ́wọ́ bá wá sọ fún wa níbi ìgbé ìgbà tẹ́ẹ̀ tó ní jẹun mọ́ ìgbà tí òun funfun tó bá hàn nínú òun dúdú àwa ń ṣàlàyé lọ́lọ́sẹ̀ tọ̀lọ̀ wọ́n tí ọ̀rọ̀ agbábẹ́jọ jímọ̀ ọ̀kan nínú àwọn sọ̀hábà kọ́lọ̀ kó bá ní yọ́nú sí wọn àfọ́ àwa wá mú òun funfun àti òwú dúdú kí ni nǹkan tí wọ́n wá ṣe wọ́n wá wo méjèèjì wọ́n wá jẹun wọ́n mú mi ilẹ̀ àlùfájàrí ti yọ wọ́n tó jẹun lọ anábì sallallahu alaihi wasallam òun ló wá ń ṣàlàyé fún wa pé kèé ṣe òun ìwọ́lẹ̀ rò pé òun ni kèé ṣòun lọ́rọ̀ sọ́jọ́ ọ̀rọ̀ òru àti ọ̀sán ni ó rí kọ́sàn la wà báyìí èèyàn ríran irú àwọn tá a máa ń dalẹ́ nínú òkùnrin òru èmi ti di alpha level review èmi àti principal àti di alpha level ìfà àṣìṣẹ́ mi àti di alpha bẹ́ẹ̀ ni rí skul èmi àtànàjà wọn wà ní di alpha bẹ́ẹ̀ tọ́ ọ bá ìlálẹ́ gbogbo bí ìmọ̀ dùn tàbá ti àtà jẹnẹrétọ̀ ìmọ̀lẹ́ ọwọ́ òru òun ni òun dúdú ọ̀sán òun lòun funfun tálùfàjà ní bá ti wá yọ kò ní sí ìmọ̀lẹ̀ yọ ọ̀sán báyìí ṣùgbọ́n láti jọ tálùfàjà rí láti ìgbà tálùfàjà rí bá ti yọ yọ ọmọ wa mọ́ mọ́lẹ̀ díẹ̀ díẹ̀ tó o bá wo sánmà àwọn tó wà lóko tó rẹ́yìn tẹ́ wà lóò gbòòrò ẹni mọ́ tètè mà tó níbi kálukọ́ ọ̀tàn jẹnẹrétọ̀ tó bá jẹ́nu oko tálùfàjà bá yọ ìmọ́lẹ̀ yẹn máa ń hàn pé a ti ń bọ́ sínú ọ̀sán ọlọ́run lẹ́ẹ̀mọ̀ jẹun ẹ̀mọ̀ mu láti ìgbà tálùfàjà tó bá ti yọ òun ní omi ànábì á pé kèé ṣe òun dúdú àtòun funfun bí kò ṣe pé òru àti kéde òru ọ̀fà ọlọ́ba nìkẹ́ ànábì Muhammad sallallahu alaihi wasallam àfáà ní sẹ́wárì kankan bẹ̀gbọ́ yẹ kátàrí ìyànjú bẹ̀ ọ̀ láyé ànábì sallallahu alaihi ihe ìròyìn tí wọ́n máa ń pè fún ọ̀pọ̀lọpọ̀ mọ́sálásí wa wọ́n ní kìkan kan tí mo fẹ́ sọ pé ìtọ́ yẹ káwa mùsùlùmí ọmọ rẹ̀ sí òun ni pé pálùfàjà àríbá ti yọ ẹni tó bá jẹ́ mọ̀hábí ní ayé ànàbí sàábé kan jẹ́ Abdullahi bọ́nà ume màtútù Abdullahi bọ́nà ume màtútù ìwọ́n tó bá jákẹ́kọ̀ọ́ gidi tààrà kọ́lẹ̀ fún àwọn jù lónìí àhámọ́ He was a blind person. Afọ́jú ni, kí lápẹ́ owó, ọmọ àlùjọ náà ni owó, wọ́n gbàwé àlùjọ náà láti ayé. Sàbẹ́jì, òun ní máa ń pẹ̀lú pálùpàdé àríbáyọ. Wọ́n ní afọ́jú sì ni òun ò lè rí pálùpàdé àríbáyọ àwọn èèyàn kan pé kọ̀dí asùbáhà kọ̀dí asùbáhà kọ̀dí asùbáhà ilẹ̀ ti mọ́ ilẹ̀ ti mọ́ àlùfájà rí ti yọ yọ wà á lọ pèrún ọmọ olú eléwòlú ẹ̀ka afọ́jú mi kò ríran kí mo ní kò ṣe tán bá ti alọ́gálùfájà rí ti yọ yọ wà á fẹ́fẹ́ lọ pèrún tán bá ti lè pèrún ọ̀gbọ̀dọ̀ jẹun mọ́ ṣùgbọ́n ká ló kéle oúnjẹ bá ń bẹ lẹ́nu rẹ oyè pé mi ò mọ̀ èsì ọ̀gbọ̀dọ̀ jẹ̀bi ìmọ̀ ìyẹn lè dájọ́ ẹ̀sìn lórí tó ní í ṣe pẹ̀lú tòlóòrò ìfàjì ọlọ́wọ́ ní túmọ̀ àti mo sì yá mà ìlàlẹ́ìlì ìgbàwo láwà gbáwẹ̀dà kèése òru dúdú sórí láìlù tọ́lọ̀ ọba sọ yẹn masala kan máa jáde ń bẹ̀ ọ̀rọ̀ àkíkọ̀ masala àkíkọ̀ yóò jáde ń bẹ̀ yẹn nínú Islam bá a ti wà lọ́sàn yìí tó ọ̀rọ̀ bá ti lè wọ̀ àtibọ́sọ́jọ́ mi tí mọ́mí rẹ bá lóyún tó bá bímọ jẹ́ ká sọ bá lùmọ́jà rí ní 1965 àtàkọ̀ ah, pé òòrùn ọwọ́ ní 55 òòrùn wá wọ̀ pẹ̀lú 55 mọ́mí rẹ̀ ti máa ní 56 sọ̀rọ̀ kó ní ní monday by òwe tí mo ti tẹ̀sí rí monday kọ̀mọ̀dọ́n 10 ìjìlá 1446 ó ti déédéé march 10 2025 tí mọ́mí rẹ̀ bá bímọ níbi ẹ̀yìn ìgbà tó rùn wọ̀ lónìí tuesday ní mọ́mí rẹ̀ bímọ monday ti bọ́ọ̀lù máa jẹ́ súná ọjọ́ méjì lọ gbogbo àdíìsì ànábì kò sí jọ́rẹ́ jọ mbẹ̀ yẹ́wò mọ̀ fàábí èyí ọjọ́ kéde ṣùgbọ́n bí Yorùbá ṣe máa ń kà ló máa ń fa problem so orí mẹ́ntálítì pé twelve pé aago méjìlá lọ́jọ́ bẹ̀rẹ̀ fíkra tó ń gẹ̀rù jíjà làfikra tó ń ìsìlámì jà ìròrí àwọn èèbò ni ọmọ irú dìsẹ́mbà bá ti wà láwọn táwọn ń bèèrè bẹ̀rẹ̀ tí wọ́n mọ̀ ní bọ́ǹbù tí wọ́n mọ̀ ní rẹ̀ báńgà tó ní bí á sọ sọ̀rọ̀ mú sọ tó ṣẹlẹ̀ tí wọ́n bá gbọ́ lákòókò wáyà láti kò ní gbogbo àwọn ọmọ tó ní báńgà ní dìsẹ́mbà bá ti ọmọ ọdún january one àbítọ́lọ́ ọba borí dé wọn lókun tí ọba borí dé wọn wọ́n jẹ ìyàjọ́ gbèsè kódà kan tó kú láyé ọlọ́run jẹ́ kan jìyà àwa nígbàgbọ́ ní kádàrà pẹ̀mọ́ kan kú ládùúgbò wa nítòsí ilé wa lé ọ̀rọ̀ méjì àwọn ọmọ yẹn yẹn bá ń gà látàlẹ́ mọ́júmọ́ yìí sọ̀fíà sọ̀fíà bọ́lá sọ̀fíà ń sáré ánàbì ń sáré fún ọjọ́ àbọ̀ ọmọ ń sáré iná wo òjúná ní olé báńgà láwọn ipò yóò lé two three five million sanyìn ó na mọ̀ báwọn ọmọ tí ń ṣe ìyàwó kankan sọ́ṣọ́ màmá kan nítòsí ilé bàbá mi nye yá nàbí fún mi màmá yẹn january one náà lù bí wọ́n ṣe ju ogbà àwọn báńkà yẹn báyìí kpọya màmá ló rẹ̀wọ̀n tẹ́lẹ̀ bóyá tu ọjà gbogbo ẹ̀yin ọmọ fẹ́ ẹni bá ń ga òkìlẹ̀ fẹ́ ti sọ kọ́lọ̀ òní jẹ ní àjọ ọgbẹ́ ìdí àti tó bá borí dé ìtẹ̀ ìtúbá tẹ́ bá túbá ọlọ́run ìdí lọ́lọ́ nígbà wá da aago méjìlá tó di eleven fifty nine báńgà wá gbéra wọn pàdé ibi bí wọ́n pàpàpà pòpò kú pípí pẹ́ wọ́n wá ń fi báńgà ìwọ ọmọ mùsùlùmí tó ọba bá wọn dá sí ọ̀pẹ̀ sí ìgbà kọ́lọ̀ sí ọgbádùn àwọn ìbá wọn dáàbò alhamdulillah láti kéèké ìní ìbá wọn dáàbò àwọn àtúkọ̀ yẹ́pẹ̀ ọ̀dà kí máa fẹ́ fàyọ ilẹ̀ ó fi kí náà ìwọ́n tàbá wọn fẹ́ bọ́ sí happy new year wọ́n máa bẹ̀rẹ̀ sí ní ju máa ń ga kìí ṣe níbi ìyàlọ́dọ̀ ọ̀tún wa ní àwọn bá jẹ́ mùsùlùmí ṣùgbọ́n nínú ìsìláàmù tá a bá fẹ́ bọ́ sí ọjọ́ tuntun àbọ̀dún tuntun ìgbà wo ni wọ́n bẹ̀rẹ̀ o bí gbòòrò ìṣàm bí máa dá bí gbòòrò ìṣàm tó rọ̀ bá ti lè wọ̀ àwọn ramani ramani àtàbdùláì ẹmọ̀ bọ̀ wájú lè tó orí tó rọ̀ bá ti lè wọ̀ báyìí òòrùn wọ̀ àti bọ́sọ̀jọ́ ọdún gbogbo ẹni tó bá bímọ ọjọ́ mi ìyẹn náà bímọ sí wọ́n tún máa wo ẹnìkan bímọ ní sẹ́fún lónìí ní ìsìn túùdé ló bímọ ẹnìkan bímọ ní eleven fifty nine túùdé ló bímọ ẹnìkan bímọ ní twelve a.m. túùdé náà ni ṣùgbọ́n lọ́dọ̀ àwọn gẹ̀rù kìí ẹ̀tọ́ pẹ̀ ní rúfẹ́fọ́ alẹ́ ìjọ wo ló bímọ Monday ẹ̀tọ́ pẹ̀ ní bíi sẹ́ẹ̀nì Monday àbílẹ̀ ẹ̀kọ́ ni ẹ̀tọ́ pẹ̀ ní eleven fifty ìjọ wo ló bímọ it is wrong islamically àwọn tó gbọ́dọ̀ gbọ́ yéré bóyú ìgbàjú wọn náà bá bẹ́ẹ̀ máa fi àwọn kankan náà ẹ̀sìn ọlọ́ni ẹ̀ máa gbà àwọ̀ ẹ̀yìn lọ súnmọ́ àti mo sì yá máa là láìlì mọ́tòrí fọ́lọ̀ ní láìlì kọ́ wá rò pa aago méjìlá ní rárá kìí sa aago méjìlá ìgbà wo ló bẹ̀rẹ̀ lóòtú láàmú ìgbòrú bí àṣà ìmádá ìgbòrú bí àṣà tó ọ̀rọ̀ bá ti lè wọ̀ àti bọ́ sí ọjọ́ tuntun òun ti dérò nínú ìsìlá ọmọ tó wá bọ́ síbi ọ̀rọ̀ ìtìkáf wà látùbá ṣirú náà wà á ń tó mọ̀ àfífú náà bí masájídé ọlọ́ni tẹ́ ẹ bá wà ní mọ́sálásí tẹ́ ẹ kóra dúró tẹ́ ẹ lẹ́yìn jọ́sìn ìfọ́lọ́run ẹ̀ ń ṣe itikaf àwọn kan bá pè ní itikaf òtún ti jẹ́ itikaf ẹni tí ọba ọmọ kí ó máa pè ní itikaf alif ain ain pa kaf alif madu àti fáwù itikaf itikaf ebe itikaf àbúkú lọ itikaf òtún ti jẹ́ itikaf itikaf kí lè túmọ̀ rẹ̀ ìpákàfà yà àtàkìkù ìtì káàfà ìtì ń jẹ́ bẹ́ẹ̀ ni wípé kéèyàn kóra ró kéèyàn takú ọlọ́ọ̀lọ́rùn nínú mọ́sálásí mo fẹ́ kó o tó di nǹkan mú mọ́ríyàmọ̀ ìsáìlà tí mo fẹ́ kó o dì mú ìyàtọ̀ tó ń bẹ láàrin ìtìkáàfù àti kálúwà torí kálúà náà máa ń pè ní alúà wọ́n ní sèwùjì ah, wọ alúà aláàjì wọ alúà àáfàá wọ alúà alúà kìí sí ìlànà ìsìláàmù. malabu tuma ẹ bá fáwọn méjì nígbà ẹ bá fáwọn méjì ẹ méjì ẹ wá kúrẹ́ ẹ wá kúrẹ́ ẹ ìfi jẹ́ kálúwà gbọ́n ti yóò tọ̀pọ̀lọpọ̀ ọmọ kọ́ọ̀fẹ́ wọ́n àmọ́ pè ní alùwà alùwà kálúwà kí ni tí ń jẹ́ bẹ́ẹ̀ máa wo ọyàtọ̀ sí etikaf máa gbọ́ mi o etikaf akóradó akóraró sínú ilé ọlọ́run a máa kí òun jàmá a máa kí jímọ̀ a máa sì bàádà a máa sàtàrù a máa sàdúà ṣùgbọ́n alúà náà fi máa ń pèrò alúà kálúà dẹni etí ń jẹ́ kálúà ni pé seclusion èèyàn jọra rẹ̀ kúrò láàrin àwọn èèyàn ọwọ́ àlọ́dún yàrá kó tó kó ó lóun fẹ́ sí lọ àwọn tó máa ń ṣe jù àmà wọn ìlànà alúà kèéfé ìlànà súnà ìlànà bídáà ìlànà àdàdálẹ̀ sórí gbogbo alúwà pé èèyàn bá ṣe tọ́dáwà náà yàrá kò kírun ìjàmọ́ kò kírun jímọ̀ èyí sí ìlànà súná sí kódà a tó lè sọ pé lápá kan ìlànà èṣù wọ́n mọ̀ ẹ̀rọ ẹlòmí o tọ́ bá ti ájáde irú fídíò kan táwọn olórí social media ọkùnrin yẹn ọkùnrin aláìmọ̀kan kì í sáà bá owó onírànfẹ́ ẹni ọlọ́ọ̀kọ́mọ lọ alúwa ọwọ́ ajáde tán lásìkò tí mo ti ń sọ̀rọ̀ náà lọ́nà òkè kan bẹ̀rù ṣé nǹkan náà ń bẹ́ẹ̀ bí ọdún mélòó sẹ́yìn ọjáde alúà ọwọ́ alúà láti inú ṣàbá kò rí sámà tó díé ọwọ́ ajáde níjọ́ òtúnú àwẹ̀ nígbà tó wá jáde olórí fọ́ọ̀sì dé torí yóò kírun ìdìbò àwọn àgùntàn

wàlẹ́ obìnrin ni olóòlù tí wọ́n sọ̀rọ̀ ẹ̀kùn náà ti wà ní ọmọ tó ti bí ma o òun gbọ́ súnmọ̀ dáadáa kódà òun ṣùgbọ́n màmá wọn máa ń lọ síbi àdúrà séwù yẹn séwù alúà túnú ọwọ́ lórí fún yóò mú yóò <laughs> ẹnu orí ti jẹ́nu àfẹ́ ah mo ti fojú kan sọ́mà káì ogójì ọjọ́ rẹ̀ tí ìwí nǹkan kan ní tí mo wí láìláì láìláì tí mo ti sàlátù ah gbogbo ẹ̀yìn tí mo jáde rí lónìí tí ti dá àwọn èèyàn wá ń kówó ṣe <laughs> mo ní àwùjọ bíi láì nínú ṣe ìtọ́ wà lẹ́yìn náà rẹ̀ tó ń tò mọ́ òdìdẹ́ni ọlọ́ ẹ tó ti dẹni èsù kí ló odidi forty days máa ń ṣe ìdàjà máa ata wà lálíjúmọ́ ata gbogbo ìjọsìn tó o bá ń ṣe tí èsè pààrẹ̀ ń di ọwọ́ dí ọ̀lọ́wọ́ lẹ́sẹ̀ ò lè rìn jáde tó wà kírun jẹ̀mọ́ tó ọjọ́ kùn ó tó kírun jímọ̀ ọ̀tá ọlọ́run ni ó èso ọ̀rẹ́ ọlọ́run ọ̀tá asúnmẹ̀ ni ó èso ọ̀rẹ́ àlẹ́kí sọ́lọ́ láàrin ọ̀sán mo rò bó ti sọ láàrin ní eighty five àti halluwa kálú àwọn èèfé mọ́sálásí jímọ̀ kódà àwọn èèfé mọ́sálásí àdúgbò yàrá kan ni èèyàn wọnú yàrá kan ó lè jẹ́jọ́ méje ó lè jẹ́jọ́ mẹ́ta ó lè jókòó kan ó lè jógójì ọjọ́ ó lè jọ́dún kan òfèèyàn bá ti wá jáde lórí á ah, èmi náà ti dálágbára báyìí á ah, èmi náà ti dálágbára ṣùgbọ́n lánàá súnà kò sí tó burú bọ́yọ̀ orí yìí

lọ́mọ ṣe ìtìkáàbù lọ́dọ̀ ìyàwó rẹ̀ ní ilé gbogbo ìtìkáàbù tó wà ṣe mọ́jọ so jù so ìtìkáàbù ìta máa wá ṣe nínú Ramadan alákọ̀ọ́kọ́ suna ànábì wa Muhammad sallallahu àbọ̀ láti nàìjíríà ọ̀dà àwọn ẹbí ẹlẹ́kẹ̀ẹ́jì àfi wá òun ara àwọn ọ̀nà ní bí bàhábí láìlátìlù kọ́dẹ̀sù nínú ọ̀nà tá a máa ń gbà wá láìlátìlù kọ́dẹ̀sù ọ̀kan nínú rẹ̀ òun ní ká lọ kírìtìkà adébáyọ̀ kọ́ntínú sórí bá bá lọ sí ní tọ́bá lẹ́nì kan kúrò lé ọwá lọ rí ti ká kan wá ṣe kò ń gẹ́ láìlátùlọ̀ kọ́jú ọmọ ìsàkó ń tọ̀ wọn ọyẹ kéèyàn bá akẹ́kọ̀ọ́ bí ọ̀la ẹ̀dẹ̀ ló ń tọ̀ lórí ìjì ẹlú sí láìlátùlọ̀ kọ́jú ẹ tó lù sí kẹwàá lọ́dọ̀ ọba ní ìlú àkọ́mọ̀ṣe ìwọ́n tó kúrò lé torí pọ̀ wọ́n lábí ìlú kan ní ọwọ́ adúlẹ̀ lábí ìlú kan ní ọwọ́ lọ sùn ọlọ́wọ́dì àsùn ọ̀nà ìdájọ́ tó máa ń pín òun lò. so ara tí máa ń dín ìlú oṣù kò kẹ òru àpọ́nlé òru àyànmá òru kádàrá ìlú òun ni kéèyàn lọ sí ìtìkà. ẹ bá ti wá fẹ́ ṣe ìtìkà tó bá jẹ́ pẹ́ tó ti rí àwòrán padà.

jẹ́ kí n kẹ̀rọ ara gáìdì yìí díẹ̀. ọ̀rọ̀ táwọn onímọ̀ sọ ọ́n lọ bí ọ̀rọ̀ mẹ́ta ó ju mẹ́ta lọ òògùn àfọ́ àwa inú hajar alàfọ̀láni nínú tíra àwọn sátú ìbárí lóṣùkàbì ní bẹ́ńdò tó bí wọ́n pín sí mẹ́lọ́rọ̀ mẹ́ta ló bẹ̀ jẹ́ ọ̀rọ̀ tó súnmọ́ sí gbogbo ọ̀rọ̀ wálé sọ lára ìbẹ̀rẹ̀ sí mẹ́ta torí gbogbo àwọn nǹkan ìkò ní ìfáwà bá a jẹ́ akẹ́kọ̀ọ́ ọmọ wà láì mo ti ka tí mo fẹ́ sọ ilé yìí ó ti lé ní twenty years tí mo ti kà nínú fásitì olùbárí twenty years àlùsùwò àti bá a ti wá nílé Ìlọrin láti wá yanjú mọ́sálà yẹn dòní àbùkù ti kà wọ́n síra mi nìyẹn. Sọ̀kò ní ìfáwà kìí ṣe ọ̀rọ̀ ìmọ̀ ní àbákìdá táàmù bára wa jàdí lórí ẹ bá jẹ́ pé ẹ̀sìn lọ fẹ́ ṣe kí èsì kan fẹ́ dá wà láàlẹ́ kí ni nǹkan ọ̀hún arínú àwọn àfà wọ́n ní mọ́sálásí mẹ́ta péré láti lè ṣe kan wọ́n ní wọ́n bá ọ̀bá ti láǹfààní àtúndé kan nínú mọ́sálásí mẹ́ta wọ́n ní mọ́ṣe yìí ti ẹ̀rọ máa ń ṣe láti ṣe àbábà ọ̀gbọ́n náà fẹ́ bá wa lọ ẹjọ́ òun dáadáa. wọ́n ní mọ́sálásí mẹ́ta àkọ́kọ́ mọ́sálásí ọlọ́run ti ń bẹ ní kàábà ní mọ́kà. wọ́n là lè ṣe éèdì káàbù bẹ́ẹ̀. mọ́sálásí kejì mọ́sálásí ànábì ti ń bẹ ní màdínà a lè é éèdì káàbù níbẹ̀ mọ́sálásí kẹta òun ni mọ́sálásí wa ti ń bẹ ní Palestine mọ́sálásí akótọ́ ọmọ tí mọ́sálásí wa ni mọ́sálásí wa ni nínú mọ́sálásí mẹ́fẹ̀ ẹ̀ta mo ti dé méjì ọlọ́mọ ọ̀pìọ̀ kí n tó kúrò láyé jẹ́ kí n lè dé mọ́sálásí akótọ́ ọba àǹfààní kí n lọ sí lọ́ọ̀ níbẹ̀ kí n ṣe náfìlà níbẹ̀ kí n tìláwà níbẹ̀ torí pé náfìlà tí mo bá ṣe níbẹ̀ ó lóore púpọ̀ ju náfìlà tí n bá ṣe láwọn mọ́sálásí nàìjíríà lọ mo rò bọ́ ń ọ̀rọ̀ mi náfìlà tó o bá ṣe láwọn mọ́sálásí mo mi yà bí òye nínú àwọn mọ́sálásí mẹ́tẹ̀ẹ̀ta ilé ìsìn alhamdulillah adémọ́sálásí ànábì sọ́rọ̀ níyà bí òye o adémọ́sálásí ànábì ní Màdínà àṣẹ́nà bílà níbẹ̀ aṣẹ́kíní o àṣẹ́nà níbẹ̀ alhamdulillah kọ́lọ̀wọ̀ bá ọlá ó gbà lẹ́sìn náà a tó dé ààyè kan nínú mọ́sálásí ànábì yẹn wọ́n ń pè ní rọ́ọ̀bọ̀ kí mo ní wọ́n ń pè rọ́ọ̀bọ̀ ara àyè gbígbà àdúrà ní ọlọ́run jẹ́ wọnú òde sórí ní rọ́ọ̀bọ̀ àwọn security wọn wọn èjẹ́ kéèyàn pẹ́ bẹ̀ torí ìwọ náà gbọ́dọ̀ wà selfish kí la náà gbọ́dọ̀ ṣe o gbọ́dọ̀ jẹ́ aládàáníkàjẹ́ o gbọ́dọ̀ jẹ́ so wọ́n fẹ́ kẹ́lòmí náà tó lé bá ní ìsìn kóhùn ní òkú gba láadáa kẹ́lòmí náà ó ti kí ni ó kọ́ gba láadáa. nínú hadith mo fẹ́ kọ́ gbà ní dáadáa sórí ìrun téèyàn bá kí mọ́sálá nínú mọ́sálásí mẹ́ta tànàbí alhamdulillah àti débẹ̀ ìjọ ọlọ́mọdé ọjọ́ ẹ̀ka máa kódà mọ́jọ ọjọ́ ẹ̀mẹ́wà kan ọlọ́mọ mọ́sálásí kàábà ṣùgbọ́n ó ń dóyàn pé òfin ìlú yìí àwọn tí wọ́n ráyè lọ ájú ìgbà mi àwọn tó fẹ́ lọ ọ̀rọ̀ ní àwọn tó fẹ́ ṣe tẹ́lẹ̀ sí àwọn táàrọ̀ ní bá fẹ́ lọ sí jọ ọlọ́run ṣe rọrùn fún wa kí ni tó wá ṣẹlẹ̀ máa gbọ́ àdíìsì o nínú àdíìsì ìró téèyàn bá kí ní mọ́sálásí ti mọ́kà ó ní iye láádá tí ń bẹ fún ó ní iye kí ni o láádá tí ń bẹ fún ìwọ téèyàn bá kí ní mọ́sálásí Mádínà ó ní láádá tí ń bẹ fún bákan náà èyí téèyàn bá tún kí ní mọ́sálásí Baitul Maqdis ní akúsọ́ kọ́lọ̀ ń bá mi dá fáwọn àtúlò mọ́sálásí wa náà torí àsìkò kálẹ̀ tètè rántí fún ọwá rí ẹni tó bá àwọn àfá alákọ̀ọ́kọ́ wọn ni mọ́sálásí mẹ́ta yìí àwọn àfẹ́ ẹlẹ́ẹ̀kejì àwọn sọ àwọn ní mọ́sálásí méjì péré lábílẹ̀dé ìrìtìká mọ́sálásí mẹ́lò wọ́n sí owó tí wọ́n bẹ̀rọ mẹ́lò tí ra fásitì lè parí ìjọsọ́nà bá nípa òkú kí ó gbé náà owó tí ra fásitì lè parí èdè mi nílé sí sí ìbọnù sí wọ́n ní mọ́sálásí méjì péré ọ̀gbọ́dọ̀ kí ó gbé ti ká wọ́n ní Mákà àwọn yọ akúsọ kúrò ìjọba nǹkan bala yọ ọ̀rọ̀ abọ́ ọ̀kan ọ̀rọ̀ kẹta ni pé bí kúlì mọ́sídìdé jàmí bí kúlì mọ́sídìdé jàmí gbogbo mọ́sálásí jímọ̀ gbogbo kí mo bè o gbogbo kí mo bè gbogbo mọ́sálásí jímọ̀ èyí olórin rẹ̀ lọ́dọ̀ sí wa kódà ìyàwó ànábì wa Muhammad ìyàwó Aisha rọ̀díyà lọ́wọ́ àyà ibi táwọn náà lọ torí pé iristikam kèé ṣe ìjọsìn ìlú ìjọsìn gbogbo ayé ni ó rí pé ájì ìjọsìn gbogbo ayé ni ṣùgbọ́n táàbì lọ ṣe ìjọsìn tọ́já sí wípé ìlú kan òun láti lọ ṣe ìtìkáàbò ṣe bẹ́ẹ̀ mo rò bó yà mí òye kọ́lọ̀wọ́ bá àlejò ọlá ó sàánà wa ọmọ tó béèrè pé bá lè fẹ́ ìtìkáàbò yàtọ̀ sí mọ́sálásí mẹ́fẹ̀ẹ́ta ọdún kan jù ní náà mo ti sọ gbogbo mọ́sálásí sábà ti ń kí jímọ̀ tó jẹ́ pé ní ọjọ́ tó fi lọ ṣe ìtìkáàbò jímọ̀ wà ń bẹ mọ́sálásí jímọ̀ àlè ṣe ń bẹ́ẹ̀ ihe lọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà tó lé lórí ṣùgbọ́n tá bá lẹ́nìkan tó ní mọ́tọ́ bá sí mẹ́ta ni kò sí dá ọlọ́run ṣòro oòrùn tó fi kan àlùfọ́ lọ mọ́ká bùsùnà àti tá a fẹ́ fi jìnà ọlọ́run ti rọrùn fáwa náà àwọn ará àfáà kan tó wá sí mọ́sálásí tó ń ọ̀dà náfìlà òru tí mo ṣe ní ìnígbà ládá a sì wá ìtìkáù nínú ẹni tó lọ ìtìkáù àtèmi tí mi lọ ẹni tó lọ ìtìkáù tọmọ tó ń ṣe tó ń tètè jí tó ń ṣe bàdà yóò gbà ládá jù mí lọ. tó torí náà kọ́lọ̀ ó ṣe rọrùn fún wa tó jẹ́ a máa rí ìtìkáù ṣe. tá a bá wá ń ṣe àwọn mí tún sọ̀rọ̀ mí o wọ́n ní tí ọ̀bà

òun náà ní ẹnu àlà ọlọ́run òfin ọlọ́run yẹn ẹ má kọjá ẹnu ala ọlọ́run Kada lè kàlù bá yí lọ́rọ̀ àyà àbúlé ìrìnà làálàó àtàkù ọlọ́run bá a ṣe ń ṣàlàyé àwọn àmì wa bá a ń àwọn ọ̀rọ̀ wa àánú kò làálàwó yàtàkù ó lè jẹ́ kẹ́ bẹ̀rù ọlọ́run ni ọlọ́run já bẹ̀rù ẹ̀ kí wá ní ìtumọ̀ ká bẹ̀rù ọlọ́run lè fẹ́ ìlè tọ̀ á wájú kì náà bí lè màá náà yà pẹ̀lú pé tọ́lọ̀ ń bá ní a ṣe mala musulman ẹ̀sùn wá bẹ̀ ìtọ́lọ̀ ń bá ní a ṣe ká ṣe ìtọ́ ní a jìnà sí ká jìnà sí ìtumọ̀ náà lọ́wọ́ now alhamdulillah adúró lórí àyàwá ìdúpẹ́kọ̀ ọba sọ wá rí àyàwá ọlọ́run ọba tó ń sọ àwọn nǹkan kan fún wa ní ọlọ́run fún gbogbo ayé wà látàkùlú àmúwálà fún bẹ́ẹ̀nà fún bẹ́lẹ̀ bá pẹ́lẹ̀ wọ́pùdìlú lálẹ́ لتأكلوا فريقا من أموال الناس بالإثم وأنتم تعلمون sórí àyàtà tó dé yìí ọlọ́run fẹ́ tún ṣàlàyé fún wa bá a ṣe gbọdọ̀ máa jẹ dúkìá ara wa lọ́nà ìfọ́ lọ́nà àrámù lọ́nà ìbínú ọlọ́run nínú ọ̀nà míì tó orí àárín bá adé yìí mo fẹ́ kọ́ ìfarabalẹ̀ àwọn kan bẹ wọ́n jìyà níwájú ọlọ́run ara wọn làwọn adájọ́ wà àwọn ọlọ́pàá ara wọn ni wọ́n wà àwọn olóṣèlú ara wọn ni wọ́n wà àwọn sẹ́nẹ́tọ̀ fẹ́dọ̀ ọ̀nàrẹ́bù gọ́ọ̀nà tí wọ́n bá kó sínú àwọn àárín kan tí wọ́n gbàbọ̀ ara wọn ni wọ́n wà ọlọ́ni ẹ má máa jẹ dúkìá ara yín lọ́nà haramu lọ́nà ìtọ́ lọ́nà èèwọ̀ lọ́nà bàjẹ́ wàtúndínlú bí ayìlálẹ̀ fún kámi lìtàkùlù bàrí fọ́mínà wálé náà fídílì ìsìn wà tó ń ta alámúhùn sórí kí kọ́ mọ́ báyìí àwọn èèyàn ma ń ní ọ̀nà kan àbọ̀ náà míì tí dúkìá wọn ma ń gbà dàpọ̀ àbí tí dúkìá wọn ma ń gbà wọnú ara wọn àbí tí òkòwò wọn òkòwò lè dà wọn pọ̀ ọ̀nà míì tó ní ọ̀nà ogún jíjẹ wa wá nítòsí bí ilẹ̀ ó lé ní ten billion naira mo leto tèmi ń bẹ̀ àwọn àbúrò mi leto tí wọ́n bó ní ìṣe ní ìtẹ̀tọ̀ tí wọ́n ọlọ́jà mi ní àwọn èèyàn ń dáwó mi lọ́wọ́ mo lọ fowó wọn ẹran léyá nǹkan kan ò mo sẹran léyá mo rí tó pọ̀ níbẹ̀ ṣé mo leto kí jẹ́ oògùn tí wọ́n má tèlé gbogbo àwọn ọ̀nà tí àwọn èèyàn ń gbà jẹ ara wọn ni tó wá di lọ́la bọ́ sínú àyà 188 wà látàkò lóòrùn àmúwà bẹ́ẹ̀lẹ́kùn lè wà tó dé lóòrùn àìlàlẹ̀ mọ́ká mílíta àríkọ́ سيئات إليها وأمطرهم فألهم قل فاتكما àsìkò tá a sì máa ń dúró ó ti pé abẹ́lọ́ ọlọ́jẹ́ kúrà ní ìwúlò fún wa Allahumma ja'alna al-Qur'ana hujjatan lana la alayna Allahumma ja'alna min ahli al-Qur'an ahli Allahi wa khasatuhu سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين